أعوذ بالله من الشيطان الرجيم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 إذا الله سبحانه وتعالى رسول الله سيدنا إسناد الله تعالى عرشي ولما إسناد يوم عمد الزيت الكشنا يبقى صلاة يا الله ذلك شيء يسألون بك عيسى وقل بجوك الكيب ونقل عليه صلى الله عليه وآله وسلم إلى صاحب الشيخية محرمة eya sunci eya bautan teku kauba shekaru shibani ne 1441 mai daidai gangan da tsakoshi ya zai satamba eya na tsara eya da shekaru shi ne na 2019 insha Allah ta'ala tasirin ya alƙura da mai shi makarantar barkar da kafin da ƙwararren da kimanin na shi da rashi ta ji da ba a wani mai tsalle na da rabin ka ko ya fi zuma ne ya bari a zawo su a zuwa ta da ya ce su ci su ma su ba da ba ka ni ta ko ki ba ni ma su yi ba ke da ni wa ne ma ko su san da zawa ne yi wa sallan ba ma ko na ko ba so da ka a ci ne sura ko fara àṣírí àmẹ́sọ̀lọ́láwà níwà ayọ̀tẹ́lẹ̀ mọ́kànlá láyé wọ́pọ̀ ìlú ẹgbẹ́ ẹ̀sìn ìṣòro. nílẹ̀ rẹ̀ àgbẹ̀ ìṣúlẹ̀ gbúrú sóra ọrọ̀ bẹ́ẹ̀ sọ́rọ̀ ìrìnlá kí a lọ. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahus samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله سبحانه وتعالى مصدر شكر الشهادة بسم الله الرحمن الرحيم ليس لك جاءتنا الله سبحانه وتعالى يبين شهادة سورة من القرآن الكريم إذن يفعل وأنا سيدي سورة التوبة نا الله سبحانه وتعالى شنجر كتي بسم الله ولكن سورة التوبة وسوء وين تسيري يجيكي يمر شيء كل هذا يجي من علوم القرآن إذا يجوا سورة التوبة عشان شيء هذا بسم الله الرحمن الرحيم يقول بسم الله الرحمن الرحيم ويتبين لك بيان شيء suratul tauba ma shi shi yake yi ko ko to wanda yake da da fako kisha yi shi so ko ta yi wannan ne na Allah subhanahu wa ta'ala shi sura na so ko ta yi bismillahir rahmanir rahim ya ba ta yi suwa da a cikin gurbangar da sunna ya Allah ne ya wa ta mutiya Allah gurbangar da gurbangar al-rahman ìṣúnáwá ńlá ṣe mú ìlú báyìí o tọ́ka ìlú nẹ́mọ̀rọ̀ sí sọ̀kọ́ àtàlù mọ̀nà yẹ́rà mọ̀nà àdúrà àtàlù ìlú báyìí jẹ́ káàkiri gbogbo ẹ̀kọ́ ní àdìyẹ. ẹ̀wọ́n sọ̀kọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ká nàìjíríà fún mi ní ìlọ̀rọ̀ nìyà. ń ṣe mú ní àdìyẹ ìjọ sọ̀kọ́ ìjẹ́ láti nàìjíríà mú sọ̀kọ́ ká mú mi. sọ̀rọ̀ ìlú الشيخ علي أصبر من سورة الإخلاق مكية وقد تتحدث وقد تحدثت عن صفات الله جل وعلا الواحد الأحد سورة الإخلاق إذن صفة الله سبحانه وتعالى suna فرقا ma'ala shi ne su mai gauya ne da صفات na aljani sifa da kama e so ko na sukuu yɛ ni ne bonya Allah subhanahu wa ta'ala sokola ni Muhammad sallallahu alaihi wa sallam ne ya ba ku daga kullu huwa Allahu ahad da ya daga huwa Allah Allah ba shi ne ne ga cin kullu ga ya daga ahad isu dike ci don yi wa da za su da ne nuna na ma'ana الله الصمد ahụ الشيء tí ó jẹ́ adé títún kàrà lọ́wọ́ wípé nílẹ̀ tí pàdé sọ̀kú àwọn ọ̀gá ti àsọ̀rọ̀ òru ètò lórí kíkì ní adé àṣọ́nà ètò lórí sọ̀rọ̀ òru الصمود أتاكا الله يرجون يسير يأتاشو زانبور ينبور يمكاد يرمو من يمكاد نعم لم يلد ولم يولد سقوط شديد كما أولانا الذي موجود صلى الله عليه وسلم kàmfàtò tí wọ́n kọ̀kọ́nà ọ̀lẹ́ta ní sẹ́yìn yẹ̀yí sọ̀kún yẹn ó ti lòrò ọlọ́wọ́ ẹ̀dínà

suke kawawa su kuna wadata na wajen yulata da ke noma amma wani na ke yi kuma na goma wani yulata a kyamun balantana a dakama damar tuwa ma shiwa an su goma su kuma balantuwa kuma ke zama su lantuwa jiya mutane su kuma lantuwa da su fana a shiwar amẹ́rin ṣíṣe àwọn oníṣẹ́ máa wọ́n ná èyí tẹ̀lé káyà àgbẹ̀lẹ́gbẹ̀ èyí wọ̀ lẹ́nu lẹ́nu ṣé ò bàbá àyíká ayòkó kàkiri ayé ṣé ìbára ní kọ́ńtà àdáàmú máa káàmù máa àdáàmú wọlé ní mọ́tò tó kẹ̀mí mú o yẹlẹ ẹ̀rọ sífà náà náà ṣùgbọ́n àwọn ọ̀tá ẹ̀ka ìgbà mú wọn ee àlàá manya da mai share da wake su kuka yi nan da kuda da fafi su kwano da ya dan dan ya ji mun mun ya har kula wa sala do ya mun ma dan mun ya amma ke da wa sala do ya wala yula da mun su kuma na amma ولم يكن له كفوا احد سبحانه وتعالى لم يكن له كفوا كفوا على كفوا اي على المعاصي sana yi sana nfi asopɔ ee lẹni yɛ kun sɛ kun ko kwana sana yi tosi sana nfi asopɔ ko sɛni ne sana yi sɔ sana yɛ ko kuwuna mɔmɔati wuna ɛɛ nati wuna sana yɛ asata gɛgɛ di ata lɛni yɛ kun sɛ kun ko kwana nfi asopɔ sɔgbɔn lɔta lɛ lɛni sana gbolo ne sana yi sɔ lɛni yɛ kun sɛ kun. Yankuno kwelezo yoyoyi cyane kikiwona cyo zishimokeye yitwe shora cyo cyane kimokeye abantu bajyana eh ate zeburo sokona abreke zali yitwe sokona ngerida ngoro lekele chine ngoro lekele subo sokwa eh sura na sura lebura kwa wiki ya ya kwa Allah wallahi an goyi mutum da nemin wuya Allah subhanahu wa ta'ala nga mona elaga yi musulmi ela ci musulmi musulmi ti ta ce munye mo wa musulmi mu ci mo se yo ko har da musulmi mu ci ga ta ne ta ko ko se ne ko da ba da ya wo ni yo ga ya na wa nga akbar 哎，看你个，就从考学国家，就从那个自己国家，从湖南、湖南那个，就从我们中国里面，就从新疆，从俄罗斯里面，从各地，地区一个跟一个地方，一个跟一个地方，我讲，我那个湖南那个，那个地方，那个文化，那个少数民族，那话，那个地方人。 الشيخ موضع ياسر ولا الشوكاني تفسيره كتب الكريم الجامع كل فرنسا لوالده والولايات من علم التفسير دور هي مرقية في قول المظلوم سورة المرقى قاتلة عليه صلى الله عليه وسلم إذا ضمنا إلى المصدر والحسن كان جد الحسن كما أنا فسر وأعطى جد أعطى وأكرم جد أكرم وجاد أما هو مدنية àgbẹ̀mọ̀ ẹ̀jí ìbẹ̀wọ́n aṣọ àdéhùn mọ́mọ́dò fi àárín àwọn onígbọ̀nà àbá nílùú ìlú àbá mẹ́jọ ẹ̀dá ẹ̀dẹ́gbẹ̀ ọ̀hárẹ̀ mẹ́jọ àṣòjì ọ̀gá tẹ̀sí láti máa mú tútù dáwà bílá ẹ̀sìn rúbà ní alẹ́dà kàmì kòrán aṣáájú lóòjòrò. wà á lè kan túra ẹni kòrán lọ́wọ́ ọ̀gá ìbẹ̀rẹ̀ sí ìlú olómi kòrán ilé ìdájí kéde ìmúṣe túná á ti gbẹ́sẹ̀ láti yìí ní tẹ̀sí ìṣẹ́ 我今天这个老师是伊斯兰的，伊斯兰的弘扬。哎，这个同学今天也也跟着跟着大家，我讲就，初步刚刚起名，初步刚刚起名，大家跟着听。这个家里妈不怎么听，怎么听？老师今天这个老师弘扬，伊斯兰的弘扬。 الإمام الشيخي دون بيتاك وعلي إدخال نور القرآن حتى أردت الشيخ لكاتي على المقايا يتولوا القرآن وعليك منجع الآية الصحيح سورة القرآن سقوط نفر الله يعتبرني أشعر كما آية جديد القرآن سقوط نفر الله يعتبرني تمنيا سورة da aya da ne ke fara Qur'ani sura da ke ba ku da ne da ya sura da ya ba mun da sura da ke fara ya Qur'ani ne wa da cewa a cikin mai ne ke fara ya sura da ne mun to kuma ya da zuwa min ko ila imam Abu na ba da yin nan gangan da imam Bukhari daga cikin ya musallu da sai shi ne ya samu أو تجدوا برجال قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم جاء يا أصحابي قال لي صحابي كل شيء على قال عيانا وأحدهم أن يقرأ حدث القرآن في ليلته إذا تنمي وعرقون قال فاطمة على ذلك صحابي إذا أتى تنمي وعرقون قال فاطمة نوغي تنمي يقول فوق تنمي القرآن ويشيني

على الشيخ عيكا الله الواحد الصمد قل في القرآن ويقول يقول هو الله أحد بمعنى كراسية سورة الإخلاص جدوا ويقوم يكتنبي من القرآن يا أهل المولود صلى الله عليه وسلم وكان إلى حديثنا جوا فعليشي أمني وفعليشي أمني يقول هذا الشيخ الشباب es muy sacará de capaz de que tomando, se in ta da shi to bayan ga ga sai da kula da shi ta ka so ya la mu da ni mu la mu ya ma ko ga shaykhul islam ibn taymiyyah rahimahullah ta'ala mu ga shi ne ke na ne mu ga wannan Yes, that's another Quran, Jesus, yes, ma'am. And daga nan tauhidi a kan da ahkamu shi gangan da shi so da ya tsaye ga Qur'an wannan surar da ya lafi ka a kan Qur'an bai zo da mushi uluhia ibada ya shukuru nje wakakecho wakakechifania Allah subhanahu wa ta'ala mali soketa ile sura na ndio waacha ni kushirini ndio sokuga mwenye kugamu mbele ya sahihi unaona jamaa unakuchuka wa bila tafsiri wa jamii ya kango Qur'an unani amma Allah ibn Fadl na sura al-Ikhlas sura al-Ikhlas ndio ile ana سمعت الرسول الإخلاقي ومن أنه ليس في عدة توحيد فقط ابن يمسور من يمسور أولا وسيلة ويجي عن بلاد النصف بلاد النصف وانا ونقاك بين من المسلمين وين لما إكيروني مالي مشيشة وشيشة تجارة إيماني مسلمين وكاتبهم ولا عيدي لكنا نعلم حاسبي دولة كاتبهم دولة مسلمين ṣe ń lọ sọ̀kọ́ káwọn ní ìsàmù ìsàmù ìyẹn tún ṣe ń sọ̀kọ́ náà ní àjà àgbẹ̀dà yẹn mú mi mọ́tẹ́ tó ra rẹ̀ sọ̀ ní díẹ̀. àyùmáwò kọ̀ láàbì kẹ́lẹ́ ìjà ìjọba wọn sì ní aláàjì ti ní tó ti yẹ lé dáwọ̀ àbúkọ̀ ìjọba náà àìṣe tó ti yẹ lé túmọ̀ lọ́wọ́ ìlẹ̀ sọ́dọ̀ náà àríwọ̀ nga anabi sallallahu alaihi wa sallam ngubele mtumeza baajilo chibushi tie utu wakawa saria mushi yokuna anabi sallallahu alaihi wa sallam mutu sahaba jilwa ma anabi temi yabo anu ashireta ni jenai wa makawa kwa sufi yokuna anabi yosho temi sahaba jilwa بعث رجلا على قرية وكان يدعو لأصحابه في صلاته wọ́n lè kọ̀ máa ń ta àrílájú kọ̀ máa ń ta ṣe ṣiṣẹ́ ẹkùn lọ ní ọ̀gá ìdè máa ń yá ọ̀gá mẹ́rin tó ṣiṣẹ́ àtàkà lọ ọ̀gá àjẹ́ ọ̀gá àṣà àtàkọ òun kájẹ́ tó wà ṣìṣà ní tẹ́lẹ̀ ṣiṣẹ́ ń sáńlá ọ̀yá àti mòdòkòlò fún àwọn ọ̀wọ̀ àhà ń ga fúnra lórí ọ̀gá wọ́n á lọ ẹ̀wọ̀n mú unaweza eh mtaji wangu wa aya ile mpaka muleke chini mbeki atakule na kiasi cha shughuli kana kufanya nini na kupata maarifa na shabashio zaka rudari kalinda Nabii sallallahu alaihi wa sallam sahaba ne ikabaya ne Muhammad kana kawa ne hicho faqala anaka sallu li ajli shay yasma dhalika 现在听我喝的记录，基有些讲说，和大姑，因为我拿钱往老家拿，就坐上途去了。弄不落话去，老家你弄去弄哪去？我弄弄找不到啊，去到那都。现在弄起来，我现在弄福建，还坐坐坐坐飞机。弄到我开会去玩的时候，弄我拿那个年假，坐火车个台湾。我们家就说到了这种人。 صندوق العلم شيء يصنع ذلك إلى جنوب سجدين الشيطان شرطا وسأل هو أشياء جنوب وقال ولي عنها صفات الرحمن إذا لم شيء صفات الإخلاص يقول صفات الرحمن صفة الله سبحانه وتعالى وأنا أحب أن أقرأ بها وهو أنا مصير يقول لنا صفات الإخلاص وقال النبي صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وآله وسلم يقول أخبروه أن الله يحبه إذا يلاباري النبي صلى الله عليه وآله وسلم قال أخبروه إذا يلاباري أن الله يحبه كده حقيقة الله سبحانه وتعالى يجب ويجب ويجب ويجب dole ne ne ba lai suna da kana wage da ke koyi a sunan da ke na mutane ne ke na wa Allah wa ke koyi ya Allah wa kuma su kuki su kuki ne goyi ne ya al-Imam al-Bukhari kitabu salatu sai da hadisi ne ga da kullu shi mun shi wa da sunan maliki anan sunan maliki nígbà tí ó ṣe àwọn ọ̀rọ̀mọ́tọ́lá ṣe ọ̀pù bá wó àdéjábá ìyẹn àyẹ̀lò rẹ̀ ẹ̀lò rẹ̀ ara ẹ̀yẹ́ ọ̀tọ́ àti ìbá wó àmúṣe sí ìbára òkè ẹ̀dẹ̀ ara. wọ́n ká ẹ̀mọ̀ máa ń bẹ̀rẹ̀ كلما ابتدع صورة يدعو بها له في الصلاة مما يكره به لما يجمع ذلك من دور دونك أكيد الله يعلم وأنه إلى صورة استطاع يقول هو الله احد حتى يبلغ حتى يبلغ منها أو يبلغ ثم يقرأ سورة أخرى رواية كاريكاتور وينصر الإخلاص عند وشيدك اليوم سورة وتشنتو وكان يقرأ ذلك في كل ركعة وما زال ركعة نور على شعبه كل يوم فكلمه أصحابه زمانين جماعة يمشن جلوهم جميلة عشيك اليوم بكر إنك تبدو جهاز السورة ولا تطلع كم كل صدر الإخلاص والشعبيون ثم لا ترى أنها تجدوك ومكا صدر الإخلاص تقول إيش اسم وجدك أو إلى أول باشر حتى تقرأ ذكرى فإما أن تبدو بها وإما أن تدعها ونقول لك الجوائز وإلا كل وقت صدر الإخلاص تقول wọn ṣe wọn lè fún àwọn bá wéwu wọ́n tẹ́lẹ̀ lọ́wọ́ lóra fọ́fọ́ àwọn ọ̀gá máa alẹ́ ní káàrí ìhà ní àwọn sọ́ọ̀tì ìrìnà ní àwọn wúwa. in àbọ̀wọ̀ mọ̀ àbọ̀ àbọ̀wọ̀ yẹ̀yẹ́ wa kẹ̀kẹ́ mi ṣe lọ́sọ̀ọ́ ní àwọn wúwa. إن أحفظتم عن الله من ذلك فحظ وإن كنتم aha taratuhu ya mana da wajen kashe da zai wani da ya zuba rana su shi ne wa kanu la ya rauna an da wani na bari wa kanu ya rauna an كان عاجلا عجيب بارا رسول الله رسول الله يا رباني فقال عليه شيئا يا فلان يا والي ما يملك أنت بعد ما يعود به أصحابه cutar da ya zama da shi zane na wanda wani wani ta shara wa ma ya hannu ka alamun zuwa ya zai tura shi ma zuwa da wasu ma ji ta sura da ya zama da ke yi wuta yin kulle na ka da ka zo فقال عليه وقال لقد أشبت إني محبها يقول للجبريل سورة الإخلاص وقال عليه أحبها إياها ويقول يا سورة الإخلاص أدع لها الجنة أقول لا دع الجنة لا يوعد الجنة يقول لا يوعد الجنة àtàyè tí ṣe kò ṣe àtúnṣe lè ra. Òun ẹni kò yẹ yẹ kẹ̀ nípa òun ẹni yẹ tún

sunna ibn a amma sunna ta su wa wata gujewa amma shahada mutum ne shi shun da gaba ne a da sunna gaba inna lillahi wa inna ilaihi raji'un su ku ya tabbata shi ne الإمام الترمذي الرحيم والله لما أبو هريرة شيخي يقول لا أبو هريرة أبو هريرة أنا أحببت مع رسول الله صلى الله عليه وسلم لا شيء يجب إلا أن النبي صلى الله عليه وسلم ومن رجلا يكون يقرأه هو الله أحد أبو هريرة كان يمشي لتفاجير الجبهة سورة الإخلاص نقول هو الله أحد الله الصمد نعلم ولا بعد شيء سورة فقال رسول الله صلى الله عليه وسلم تعبوا تعبوا شيء كذا وجبت على كذا وجبت

وقل شاء جاء من نقول كلام قل هو الله أحد نعم الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقل شكرا جاء من نقول كلام يا الله أكبر نتماعي سبب مدرسة آية القرآن جامعة وغيرها آية القرآن على أخبار النزول سبب الإجلاء كان يعلم المقول صلى الله عليه وسلم يا الله لذلك تسيط الأخبار النزول الإمام مسلمك الواجبك الإمام الشيخ ممكن الواجب إذا الإمام المنصوكة فهو أخبار النزول سبوكا من الإمام قال يا الخير Sọ̀tàpá ní ìyáde ní àlẹ́ lọ bọ̀lá lọ́wọ́ ìgbòho nga àlẹ́ ìwọ̀n mi ti sọ̀kọ́ ìyá ọkọ̀ ndio wale wakati umbra Mungu hapo uliokuwa ni muone kó wọn lọ wà lóra lẹ́yìn ẹ̀mí. Ee sọ̀kún ṣe lọ lé àwọn ọmọ ìgbà àwọn ìjẹ́bù ìwé ti fi nàta ìwé ti fi nàta ìrìn àyè náà. Nga sọ̀kún ìgbà àti ìwé kan yà á. Nga wọn tún na nìkéré ti yà wúṣì ti òmèdèrè ti yà ẹ̀wúrì òmèdèrè ti yà nàta yìí. Òmèdèrè ti yà wúṣì ti yìí lè lábàá ní sáà máa sọ̀kún àti náà mweleza yeye lalle ya ake da lalle rashin da ba ala musu da da ya ta ba eh na mala annabi Muhammad sallallahu alaihi wasallam ga inna Allah awha ilayhi an tawadu so ko shi wa ya ya قال المشركون إلا النبي صلى الله عليه وسلم المشرك قال كذا عليه المولود قال عليه الجزء كله يا عيون فأنزل الله عز وجل شيء قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يبين أنه ليس شيء يولد إلا سيموت ولذلك وأنه يبين أنه يقول لله على أمر ليس شيء يولد إلا وتكامل مع إلا سيموت سيرجع المعنى لا إله إلا الله ina ọ̀dọ́ ta ń tó na ọ̀rẹ́ tó ra àwọn ilé ìjẹ̀ náà amúmẹ́ aṣíṣú amúmẹ́ aṣíṣú àti ta ń tó rẹ̀ náà ọ̀rẹ́ ìjẹ̀ náà amúmẹ́ aṣíṣú ọ̀tá ya amúmẹ́ aṣíṣú èyí wọlé ìtàṣẹ́ ìlẹ̀ mútu mọ́gbé ẹgbẹ́ wọn náà túnra rẹ̀ yé ńlá pẹ̀lú rọ́ọ̀tù tó àpàtà lójú mú ina ọ̀dọ́ tó kó dé ìjìyà rẹ̀ ọ̀lá àtọ̀ọ̀dẹ́lẹ̀ náà yẹ ولم يكن له كفوا احد ايضا يكون له شر ولا عين ليس كمثله شيء رواية رواية أخلاق المسؤول يصل يقول اسمه ايه بربالات قريش قريش الشيء اللي عليه موجود ده عنده الجنس وكل ده والناس لا تعرفين حاجة عشان النبي صلى الله عليه وآله وسلم أشعر يمنع الحاكي كان يمنع الدين يمنع الإمام الباكي إذا ترى صوت فاكر إذا أطلقنا وكذلك أن اليهود جاءت النبي صلى الله عليه وسلم ويهود كما محمد صلى الله عليه وسلم منهم من أربعة كعبون العشر كعبون العشر كانوا وهو حي هنا أحمر هو حي هنا أحمر فقال أشلاك يا محمد يا معلم الأمور شفنا ما ربك أشياء شوية يعني. الذي بعثك على قوتنا فأنزل الله عز وجل وكل شيء يعني الموضوع ده قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد كل يدعو من مش حال لا إله إلا هو الله أحد الله سبحانه وتعالى 两个人是一个发出来的互联网啊，阿拉是把那个啥来成为主主，哎，阿里妈妈主主的阿哈，里妈那阿鲁瓦主阿鲁杰，阿那里那是你看到五个人的，所谓的协助咱们去哪，太阿拉了。

ne motto da dano da na mu da ya معناها أحد رجل وكشفنا تفصيل أضواء البيان في إيضاح القرآن بالقرآن تفسير أضواء البيان في إيضاح القرآن بالقرآن يعني ما الشنقيطي bayanai wato ɗaya kullum da su ne mun shiya a cikin tsari da yi makarantar gida mai mutum Nke na bayani nga wakaci surat al-ikhlas ne ma ku alade ne sala ne ale mo mo da be yo fa ne ni sha ne mo mo zo sallallahu alaihi wasallam ai mo be ji o be to ni ya eh nga mama e na sura na la ne ko do no mu ba ni ni ko Tabbas da ya za tabbata da ne gwe su ko ya ta dole ne gwe su ko ya bai su mulki wo ne gwe su ko ya bai da wo ne gwe su ko ya bai ci wo ne do ba ko ne eh ne mu da ga shi da ana Allah subhanahu wa ta'ala ne kana wa ila mutani wa ilahukum ilahun wahid la 以下来我问你啊，别给他，我们就先别给他，不管你给咱们去一些酒，来你来。إلا هو الرحمن الرحيم إلا تقول وعلم سورة المسلمين ومجد سورة عمان وشين يكون إرشين وسيين ومو ويجيو يشوفونا والله العظيم إلا تقول ومو يشوفونا in haka wani wurin shaba ko yi ne yin mushi shaba ko wani yankuna sai Allah su ba na wata ala ɗauki su ko shi mai yi na wani ake rayuwa na yi yaro da yi nan da da shi ne rayuwa na yi yaro da yi nan da da yi yaro mu yi mutu da shi ga su ko tuwa da wa ba da yi ko kuma za su yi ma lalai kilo

你也知道这个，我嘞，你刚才那个大家学的，这个嘛也那个，这刚才我们这在上面干活，今天都晚上还在学，明白了？我们看你有没能耐，有没我这我妈的，这我，如果看这个这个吧，这个阿公舅公啊，阿公舅公，我那就是阿公舅公，为什么？俺妈也是。 mana ìdílé òṣèlú pàdé òwúrọ̀ kí á ọ̀pọ̀lá pátákìlá náà fi lè ṣí ọdún kúrò lẹ́ra ọkọ̀ fàyè ní agbára ọba wọ́dà ara mọ̀ ìwádà ara rẹ̀ ní ń kọ́ ara akẹ́kẹ́ òun nà òun sọ̀kọ́lẹ̀ wàdàlá àbúrò ọmọ ومثال الشيء حتى أقام عليه الشيء لهم كمثال الله ويعتبر الصالح قل إنما أنا منذر قل إنما وما من إله إلا هو الواحد القهار 这不对呀？我是经过研究呀，还是哪个能不看啊？那说关你我，那说关你我，那说关你我，是那个研究，但是哪不是那个门槛里？说我，我在街上走路都欢喜；说关你我，我从出门都说关你我，我从坐车都都是来什么的？你不是那个。 shidanin ciwon shi ba zaro a yi lafiya. Ba lè lọ́wọ́ ọ ọ ẹgbẹ́ tí ìfọ̀ lọ́sùn pẹ́ sí. bai yi da ya ba ce sai yayin yau ya un duro ko so ko wallahi ko ba da ji bo so ko da ji bo eh ku yi na ma ana mun duro so ko da ne mu ko kin duro ko ya ga ko da ne mu ko da sai kan ba ji so ko ba ji so yo eh ina mo wala ne ko ne ko ba ji lo ma ne ki da ji yana yana na fito na da shi ne gidan yin su na da ko kan yana alwani alfa su ko yi ni su ko yi ba yi ke yi ba yan su ko yi ni wuro ko yi na ma alfa nura ba na su ha na wata na ba sha ngo da wata wani adawa ya shi ìgbàgbọ́ ó lè ní ìyá lẹ́yìn ilé ẹ̀rọ àbàṣà àmẹ́wà ìjọ àmẹ́wà ṣùgbà táàbù bá ẹni tó mẹ́wà àbàṣà àmẹ́là àmẹ́wà ṣùgbà ṣẹ. ẹ a ṣe àgá àwọn obìnrin adéwà ṣì ń pèsè pẹ̀lú olórí bàbá tí o ṣù wò wé wọn ẹni tó wọlé ń bẹ̀rẹ̀ wọn ìtàn sọ̀kó náà ṣì ọlẹ́run ló fà sọ̀kó bàṣì.

to an yi da shi wani ƙura'an zuwa a ko da kai su kuɗa wani baba na yi misali a tsoron da ya wallau kana ma'ahu hada wallau kana ma'ahu wà lẹ́yìn pẹ̀lú kọ́lá àwọn sọ̀rọ̀ ìlú àbáṣe ẹ̀ wà sọ̀rọ̀ ìlú àbáṣe وقال رجل ولو كان عندما آلهة إلا الله لفسدتها لا يجب أن تتكتب وتنهي masaleta ewuga gasokwezi ewuga die lambowa kuma adari ewuga alitu musali bala ake sokwezi nere ama sokwezi ewuga ni alita eesho sokwezi chidi alita ebasi sokwezi ga jikwemo sokwezi nchotiri ki ewu chidiki sokwezi ga umbalaya yo sokwezi chimu balanjiji sokwezi chimu أصطلحها عبادي الصالحون وإذا يا يا كيف يجتني شلو سوف كان ذلك الشيء أن الأرض يرث من يرثها عبادي الصالحون وشكوش على الجنود وأعتقد أن الجنود أما فإن àwọn wọn láti tú wọn láti kẹ́sẹ̀ tó lè wọ́n wọ́n. Àlejò ayé wa wọ́n àyè وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت ومشلل وشلود عوانا وأيوب ينادى ربه أسد أيوب يحسن بشكوره لما تبعتين بنا أخبار الشكوه الشنو ولو يبدام وعلى عقل تأثير هو قاطع الله سبحانه لما هو بعض أقول عقل شعر أيوب ينادى ربه إذا الشيش لعني والسيد يقول سكون الشيخ أفضل جميع وأنت أرحم الراحمين

أنشأنا ما به màkàlí àwọn ilé owó lọ́wọ́ yìí àti lára àti láàmù nílé ìpòbà ní sẹ́tọ̀ náà mọ́lé ìdí náà ṣẹ́gun ní àlọ́ rẹ̀ fún ìgbà ọ̀rọ̀ àmà nǹkan ọ̀rẹ́ tún lé ẹran àti òwò dáàmà ní ẹja ìdílé náà ń ké ìpínpọ̀ ìdílé wà á ṣe òwò nílẹ̀ náà gbọ́dọ̀ ìgbà ṣe ilẹ̀ nílẹ̀ lóòkè tí láti ẹgbẹ̀ ó lè yẹ ewu tí ó sì 看见拿下面手套，我打婆讲：“我给讲，发了呀，别讲了，对吧？”我看见我，我老婆说：“十分钟，用用那个温度，我们在店里去晒干了，晒干，嗯，下午回家了。”这青年，我也买这个用来你买，去买个这样的，他讲：“他是过年用的。”

àtòjìjà ìwé ẹ̀kọ́ lọ́wọ́ èdè kan ó ti rájọ mú wà ápẹ́ ìbáfẹ́ bá tó o. Ìdúró lè mẹ́ta ṣí àtàlọ́ sọ̀kọ́ wọn àlọ́ ló dà mọ́. Sọ̀kọ́ wọn àlọ́ ló dà mọ́. Sọ̀kọ́ ìṣe ní ìlànà ilẹ̀ ìlànà lọ́wọ́ bá sọ̀rọ̀ máa ń lọ sọ̀rọ̀ àná ọ̀dà kan. Wọlé náà ló máa ń gbà يمسك من يمسك من من نعمة فمن الله الذين آمنوا وعملوا الصالحات للإيمان للإيمان للإيمان kàáfì ẹ ìfi wá ìfi ìfi iye pàdétà nípa ìlú jíra ẹ lórí káwọn mẹ́rin ṣe owó láàrin nínú ẹ̀sìn ní ẹgbẹ́ sún lọ́dẹ ṣọ́pù wọn lọ́wọ́ ilé ìtọ̀ ní iye táwọn ìlú ṣùtùmọ̀ láwọn ìlú yá lọ́wọ́ yawon da ne tsoro wa ya yawa wa ya yawa wa ya yawa ne da rikatu wa ya yawa ne da rikatu atta da ne ne da ka da tsara su ka kushi ima ke no da no wa ni ka da ya da no ga tuno da ne ka kushi ne da su ra da لسنا نكفر مسلما بكبيرة والله ذو عفو وذو كفران لسنا نكفر مسلما بكبيرة بآل سنة يجب أن يكون كل جمهور بكابيرة سيما يقال القرآن السنة المؤمن بالمؤمن والكفر عبد الله ثم رسوله نفسي القتلى بقول فلان من قال رجل علمين وامه قد كفراه فلا يحل الكفران والكفر حق الله ثم رسوله والكفر لآخر شيء حق الله ثم رسوله حتى شكوه حتى علم الكفر بالناس يسكت لا بقول فلان نسك أهل السنة من كفرهم كمن هو مقال رب العالمين وعرضه كالكفران فأخذ الكفران زعمتور بسكوك إصاحة الكيوم Nga ga yi sun wani kafin cina, ya ta gama da mawai wani maniya shi so kuna da ni ko bere da tsare da maniya ni ne na ni da lokma ne da lokma na mara da wani ki lokma insha Allah ta'ala yana da sura na bakani da sura ne ya da ne Allahu sallallahu لكن في صفوفاته وصل إلى مع السلام ورحمته على خير من كان للخلق يشير وعلى اصحابه من كان تابعا صلاة وتسليم يوم عظيم بهذا الطريق لا يعظم وأرجو بهذا القول يا رب السبب أجلني يا رحمن إنك تهديه وذهبك بعمرك وكن هذا وبالله التوفيق وأعلى قوم وأقل شيء درجتين من الجيل يعبر بالفضل المتين مسابقا إلى جنة الفردوس في صالح الزمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أكثر في إليك السلام عليكم ورحمة الله وبركاته